إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم ورغبا أتركات جفوا أشواجوا النبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أما تشواجه فلو تفسير القرآن آليني أبرر تفسير سورة البقرة تفسير سورة البقرة ولم في ولم يعذرين بإذن الله لأن بشي يتقاري تفسير جزء عما completely سورة البقرة وجه سورة ó sọ̀kalẹ̀ àwọn àyà rẹ̀ sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn sọ̀hábà tí wọ́n ṣe hijira náà ni àwọn àyà Suratul Baqara ni ó sọ̀kalẹ̀ ló jẹ́ wípé wọ́n pè ní Suratun Madaniyya Suratun Madaniyya àwọn sọ́ra tí wọ́n kọ́kalẹ̀ ṣáájú hijra àwọn là ń pè ní suwarun makiya Suratul Baqara ó kún fún ẹ̀kọ́ tí ó pọ̀ jàǹtìrẹrẹ gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé òun náà ní sura tí ó gùn jùlọ nínú Al-Qur'an Suratul Baqara òun náà ní sura tí ó gùn jùlọ nínú al àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ ọlọ́run ọba àlejò lásọ nípa ọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àdìọ́kàn ìgbẹ́nu sọ́tún bàbára ní ibi ó pọ̀ láwọn àyè tí ó pọ̀ ó jẹ́ wípé gbogbo ẹni tó bá ń kà yóò yá ń fa ní ọ̀rọ̀ ìmánì yìí yóò rí jẹ níbẹ̀ bákan náà sọ́ọ́tù bá kọ́ra ọkọ sínú wáàsí nípa ìbẹ̀rù ọlọ́run wáàsí nípa ìjìnà sí àwọn tọ́lọ́wọ́n bá àdìsẹ́ láṣẹ léèwọ̀ ìbẹ̀nu sọ́ọ́tù bá kọ́ra ọlọ́run ṣe lé léèwọ̀ ọlọ́run ṣe tọ̀hún léèwọ̀ ó pọ̀ jàǹtìrẹ̀ nínú sọ́ọ́tù bá kọ́ra gẹ́gẹ́ bí ẹ̀kọ́ mùsùlùmí bákan náà sọ́ọ́tù bá kọ́ra ó kó sínú àwọn àṣẹ láti ọ̀dọ̀ ọlọ́run àṣẹ ọlọ́run ní ẹ kírun ọlọ́run ní ẹ gba àwẹ̀ ọlọ́run ní ẹ yọ zakat ọlọ́run ní ẹ ṣe hajj ọlọ́run ní ẹ ṣe gbá ọlọ́run ní ẹ ṣàwo ẹ ṣe dáadáa sáwọn òbí yín eléyìí náà pọ̀ nínú Suratul Baqara inú ẹ̀ náà ni ọlọ́run ti pàwọ́ láti àwẹ̀ nígbà ní oṣù Ramadan nínú Suratul Baqara Suratul Baqara ó kún fún àwọn ìdájọ́ akam ìdájọ́ bó ni àtẹnpẹ ogún ìbẹnu suratul Baqara ìdájọ́ ẹni tó bá ṣe báyìí kí ni ká ṣe fún ìbẹnu suratul Baqara àwọn akam àṣàríyá àwọn ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́run bá ní kí ọlá ó sọ kalẹ̀ ìbẹnu suratul bákan náà nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ àwọn ìtàn ní ọlọ́kan òjọ̀ kan ìbẹ̀nu sọ́ọ̀tù bákọ́rọ̀ ọlọ́run sọ ìtàn àwọn ànábì rẹ̀ aleyhi musalatu wasalam ọlọ́run sọ ìtàn Mùsá nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ ó sọ ìtàn àwọn ànábì míì náà ní àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tí ó ṣẹlẹ̀ sí wọn ó sọ fún wa nípa níbuwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ ìtàn oríṣiríṣi nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ tó gbogbo sọmọ ìdí ènìyàn ń wá láyé gẹ́gẹ́ bí mùsùlùmí nínú ìtọ́sọ́nà tí mùsùlùmí tó ní bùkátà sí tó bá ta sọ́tò ìbákọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ ìfi àwọn ẹ̀kọ́ kan ló fi jẹ́ wípé nígbà tí alẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam tó ní Umar ibn al-Khattab radiyallahu anhu tó gbé ta ọ̀rọ̀ ti dání èwo ló gbé dání tó ń ta yìí ó ní ta ọ̀rọ̀ ní ta ọ̀rọ̀ ní ta ni anabi wa musa alayhi salatu wa salam anabi muhammad sallallahu alayhi wa sallam ó fajúro ó ní tí musa bá wà láyé lẹ́yìn òun náà bá tẹ̀lé mi so alukur'an ó ti tó fún yín gẹ́gẹ́ bí ó di mànà fún mùsùlùmí èèyàn fẹ́ mànà alukóra nìyẹn kà òun náà ti lọ gbé ní bẹ́ẹ̀lì kan tó fẹ́ wọn fi bẹ́ẹ̀lì mọ̀nà àwọn tán ní kan máa ka àwọn sí ẹ̀sìn máa gbójú kúrò fún tó bá ń karí bẹ́ẹ̀lì òun náà lẹni tó jẹ́ òní mímọ̀ nínú ẹ̀sìn ó ní àgbọ́yé ẹ̀sìn ọ̀rẹ́ bì ó wá fẹ́ wo àwọn tó jẹ́ wípé yóò fi ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí tán nígbàgbọ́ nínú bíbélì tó mú dání ẹnìyẹn nìgbàláyé wà fún láti kà Bíbélì ìpè àjẹ́ kí n wo àwọn nǹkan míì tí mo lè fi bá a sọ̀rọ̀ pé a ah, ànábì Ìsá alayhi salatu wassalam òun náà kírun òun náà forí balẹ̀ ó wà ní Bíbélì yìí báwo ló ti mọ̀ torí kó náà kà àwọn tí wọ́n jẹ́ onímọ̀ àwọn náà nìkan máa kà láti tó bá ní interest láti ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn non-muslims ṣùgbọ́n mùsùlùmí tó jẹ́ wípé kì í ṣe ní mímọ́ tó jẹ́ wípé tó bá lọ gbé ó lè fa confusion fún ó lè ṣàkóbá fún ìkó ọ̀rọ̀ ẹ̀sìn òye ọ̀rẹ́ ti tẹ́lẹ̀ ọ̀rọ̀ alukurani ò sí iye wàá ló ń fẹ́ gbé nílé ló fẹ́ mọ̀ tàbí ló kà ń bẹ̀ alukurani ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sí kàá tán táwọn àkàǹṣẹ̀rẹ̀ yíya àwọn òfin ẹ̀sìn ti ń bẹ lọ́wọ́ alukurani ló fi mọ̀ tán àbáwọn ìdájọ́ ìdájọ́ tọ́lọ́wọ́n bá rí tẹ́lá tí ó gbé kalẹ̀ náà Al-Qur'an gbogbo ẹ̀ ló ti yé e sí tán gbogbo àwọn moral lessons àwọn ẹ̀kọ́ ìwà tí Al-Qur'an tí ó kọ́ wa ṣé gbogbo ẹ̀ ló ti yé e sí tán tó wá ní nǹkan tó ń fẹ́ máa wò nù bíbélì nìyẹn ayé ka bíbélì tí a fẹ́ wá ẹ̀kọ́ kan bẹ̀ àbí a fẹ́ wá ìwà kan tá a fẹ́ máa lò níbẹ̀ gbogbo ẹ̀kọ́ tó bá ń wá gbogbo ìwà dáadáa tó yẹn bá ń wá ó ti ń bẹ ní alukur'an bẹ́ẹ̀ ni ó ti wà ní alukur'an tó ló jẹ́ pé ẹ bá rí àwọn táwọn ṣe comparative pàápàá jùlọ àwọn tó ń jẹ́ aláìmọ̀ kan láàrin wọn tó jẹ́ wípé ẹ̀sìn òye wọn ẹni tó fà á tí àlámọ̀rí ẹ̀sìn fi dàrú mọ́ wọn lọ́wọ́ nìyẹn torí pé wọn wà wọn ẹsẹ̀ wọn múlẹ̀ nínú ẹ̀sìn Islam ìmọ̀ ẹ̀sìn òye kankan nù wọn láwọn ọ̀pọ̀lọpọ̀ wọn bóyá kan méjì nu wọn ló máa gbádùn pé ọlọ́run ní kí mẹ́sìn yé e lé ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó ń ṣe ìmọ̀ ìsìn òye wọn òun ní àpàdà máa fi sọ yìí pé ẹ kò sí nǹkan tó sọ pé tẹ mọ́ jẹ ajá náà Al-Qur'an kò sí òye ẹ lè jẹ ajá subhanallah ẹgbẹ́ kùránì fún kó kà kó mọ kùránì kà ó lè ka tó ń tó fà á táwọn èèyàn wọ̀nyẹn fi ń sọnù nìyẹn ó jókòó sí ní tí ó yẹ kó jókòó sí gẹ́gẹ́ bí anábíwá Muhammad ti pàjùrò sí Umar lọ́dí ọlọ́ àná ẹni tí ìmọ̀ ẹ̀sìn ò bá sí ẹ̀sìn rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ò sí ìdùkúlẹ̀ dáadáa níbi ìmọ̀ ẹ̀sìn kó mọ Kùránì ká kó mọ ìtumọ̀ Kùránì kó mọ tàfàsírì Kùránì ó mọ ahadith rẹpẹtẹ ó mọ nítawọn afáàrẹ àlàyé lórí àwọn ahadith yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ó yé e sí dáadáa ó mọ àwọn ìdájọ́ ẹ̀sìn dáadáa tó bá lóun fẹ́ gbóyún bẹ́ẹ̀lì ó kàn fẹ́ nájú wo ẹni tó lè lò gẹ́gẹ́ bí ẹ̀rí nígbà tó bá ní ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ṣe mùsùlùmí ni eléyìí kó máa jẹ́ the introduction sí tafsir Suratul Baqara Suratul Baqara yìí bákan náà àwọn àyà ti wà nú ẹ̀ tó jẹ́ wípé ìṣọ́ni fún mùsùlùmí protection ni fún mùsùlùmí ló fi jẹ́ wípé ẹ̀yin wọn sọ fún wa wípé ká máa ka sọ́ọ́tù lọ́kọ̀rọ̀ àbí ká tẹ̀ máa pílẹ̀ rẹ̀ ńlé wa ìdílé máa tẹ̀ pílẹ̀ sọ́ọ́tù lọ́kọ̀rọ̀ wọn ní àlùjáde òní délẹ̀ ìṣe ànábì sọ fún wa sallallahu alaihi wasallam ó ní àwọn àyà méjì tí ó parí sọ́ọ́tù lọ́kọ̀rọ̀ amana rasul òfin dé parí ó ní gbogbo ẹni tó bá kà nínú ilé ilé tẹ ẹ bá ti ka ó ní àtìṣà ìtọ́n àti àwọn ọmọ ogun rẹ̀ wọn à ní wọ inú ilé yẹn fún alẹ́ mẹ́ta odidi orí mẹ́ta wọn ní fi dé inú ilé yẹn ká ní odidi ọjọ́ mẹ́ta wọn ní fi wọnú ilé yẹn amọ̀nà rọ̀túùlù dé parí ànábìwá muhammadu rọ̀sálàm ó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ rí so tíṣà ìtọ́n àti àwọn àlìjànú àwọn ọmọ ogun rẹ̀ ṣèyàfín tí wọn bá ní kápá tí wọn láǹfààní láti wọlé wa ọlọ́run ti dáàbò bò wá nìyẹn tó ń dára sọmọ ìdí ènìyàn lè ń wá kiri òun náà ni protection ìdáàbò bò ó jẹ́ ká sọ́tò ìbáfọ̀rọ̀ inú sọ́tò ìbáfọ̀rọ̀ náà ni a tó lè pòròtì wa òun náà dúró gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ìdáàbò bò ẹ̀rí fún mùsùlùmí táwọn kan yẹn àwọn ẹ̀kọ́ pọ̀ ní ti àpọ̀ ní sọ́tò ìbáfọ̀rọ̀ àbí Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú gbólóhùn bisimilahi rahman rahim alif lam mim alif lam mim àwọn afáàsọ fún wa wípé àwọn ilé ìlànà ń pè ní alhurufu al-muqatta'a alhurufu al-muqatta'a àwọn harafi tó jẹ́ wípé kíkì wọn à á pè wọ́n ní ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni à ń pè wípé bá a ṣe ń pe harafi kọ̀ọ̀kọ̀ nígbà tá a bá ń ka Qur'an à á pè wọ́n ní ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni alif lam mim ọlọ́run bá dikẹ́ láti bẹ̀rẹ̀ àwọn sóra kan náà Qur'an ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ tó àwọn lára rẹ̀ náà ni sọ́ọ́sìn mim lára rẹ̀ náà ni ha ní ẹ̀rí ká fàá wàáyín sọ́ọ́n sọ́rọ́tù mariam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà alukur'an ọlọ́run bá dikẹ́ lọ sí alfurufu mọ́kọ́tọ́á ó fi bẹ̀rẹ̀ àwọn súra wọ̀nyẹn àwọn mọ̀kàtúrò ó wà nínú àwọn tí wọ́n sọ yìí pé Allahu a'lamu bimuradiha ọlọ́run ló mọ bimuradi yìí ọlọ́run ló mọ tó gbà lérò pẹ̀lú pẹ̀lú al-huruful muqatta'a kó fi bẹ̀rẹ̀ àwọn sura wọn yẹn wọn ni kàtó pọ́lọ́run ló mọ tó gbà lérò òun ló mọ tó gbà lérò òun ló mọ ìtumọ̀ rẹ̀ alif lam mim ni wọn wọn ni àmọ̀ ìtumọ̀ wọn àwọn míì bẹ àwọn tí wọ́n gbìyànjú láti sọ yìí pé alif nǹkan báyìí ló ń fún wọn sí láàmù nǹkan báyìí ló túmọ̀ sí míìmù nǹkan báyìí ló túmọ̀ sí ẹ̀ ha mi wọ́n ní ha nǹkan báyìí ló túmọ̀ sí míìmù nǹkan báyìí ló túmọ̀ sí yà sín yà sín kódà wọn sọ yìí kúrò anábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn nǹkan yóò lẹ́rù látọ̀dọ̀ ọlọ́run kò sì lẹ́rù látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam àti káfílẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ìdá ìsàkítà abúlá àwọn ìgbà fi húdà ń dèbí mọ̀tàkì allah akbar sọ́tún bàkọ́rọ̀ nǹkan àkọ́kọ́ tá a fẹ́ mú ẹ̀kọ́ àkọ́kọ́ tó mú wa fún wa ó ní ẹ̀kọ́ nípa alukur'an àfẹ́ta ẹ̀kọ́ nípa kur'an fún ara rẹ̀ dáálí kàlìkìtà ọlọ́ni síra yẹn láàárọ̀ ìgbà sí òfin èméjì bẹ́ẹ̀ hudan ilmùtàfin ìmọ̀nà ló jẹ́ fún àwọn tí wọ́n jẹ́ olùpáyọ̀ ọlọ́run alukur'an ìmọ̀nà ló jẹ́ káwọn tí wọ́n jẹ́ olùpáyà ọlọ́run ẹnìkan ò ní ka kur'an kò ṣòro ìbú ẹnìkan ò ní ka kur'an kò ṣòro ìbú kò yà mú ẹ̀kọ́ alukur'an lòlù láàárọ̀ ìgbà tí ìhúdà nínú mọ̀tàkì nínú sọ́rọ̀ tọ́ ha ọlọ́ni tọ́ ha ma anzalna alayka alukur'an lè kájú kọ́ àtọ́ kur'an kalẹ̀ fún ẹ̀ kó wá kà kó tara rẹ̀ ṣòwò níwájú ọ̀rọ̀ kò pọ́sibú kò pọ́sibú. ẹni tó bá lóun wà ní Islam wá lóun ṣàdúrà kan àbóun pa kínní kan ẹ̀mí wá gbé ló bá ṣubú kì í ṣe kúránì lọ́ka kì í ṣe kúránì lọ́ka ó yà ń pe orúkọ àlùjànnú ni orúkọ àlùjànnú kan ló ń pè ló fi àbí ló fi bí àwọn ará bí àlùjáde ti lè àfọwọ́ bà á lè kì í ṣe kúránì ló ń kà torí kí ni <clears throat> má anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́ọ̀ni àtọ kúránì kalẹ̀ fẹ́ni fún wa kàkó àtàrà ìṣòro ìbò illa tadhkiratan liman yakhsha ọlọ́ọ̀ni ìrántí ló jẹ́ fún ẹ̀mí fún ọkàn tó bá ní payọ̀ ọlọ́wọ́n bá àrí àrí àwọn áyà wọ̀nyí àti ntọ́nà ntọ́nà àtúrọ́tò ìbákọ́rọ́ ìpè báàlìkà ìkàbù láwọn ìgbà fi ní hudan lil muttaqin ìmọ̀nà òun ni alukur'ani jẹ́ fún gbogbo ẹni tó bá payọ̀ ọ̀rọ̀ ló ń jẹ́ wípé kíka alukur'ani nígbà tá a bá ń ka nínú tá a fẹ́ mú ń bẹ̀ òun ni wípé a fẹ́ ṣàlékún ìpayọ̀ ọlọ́run ọba lẹ́nu wa nínú tá a fẹ́ mú ń bẹ̀ òun ni a fẹ́ mọ̀nà látara kíka alukur'ani afẹ́ mọ̀nà látara kíkà alukur'an ẹni tó bá ní ẹ̀mí ikú fẹ́ mọ̀nà nígbà tó bá ń ka alukur'an yóò máa fi yóò máa fi ẹ̀mí báyìí túmọ̀ tó ń kà lọ tòkó lẹ́nu kó fẹ́ mọ̀nà yóò máa fẹ̀mí bá lọ tí o bá mọ ìtumọ̀ rẹ̀ bó ń kà yóò wá ọ̀nà bí ó ṣe máa gbọ́ ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ yóò wá ọ̀nà tí ó ṣe gbọ́ ẹ̀kọ́ tí ń bẹ ní Al-Qur'ani tó ń kà lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ àbí kó máa ka ìtumọ̀ èyí tí wọ́n tún sí Yorùbá èyí tí wọ́n tún sódé sódé òyìnbó èyí tí wọ́n tún sódé Haúsá. torí kí ni torí kọ́ lọ́n sọ yìí pé hùdáǹdì mùsàkè ìmọ̀nà ń bẹ ní Al-Qur'ani ìmọ̀nà ń bẹ ní Al-Qur'ani ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ táwọn òyìnbó àwọn west nǹkan àkọ́kọ́ tí wọ́n fẹ́ gbádànù lọ́wọ́ mùsùlùmí Al-Qur'ani yẹn ni wọ́n mọ̀ nípa kò sí báwọn ṣe fẹ́ ṣe tó pẹ̀lú mùsùlùmí tó bá ṣe ń padà sínú Al-Qur'an nǹkan ti kó sí lórí látàárọ̀ yẹn tó bá dìrọ̀ lẹ́ tó bá ka Qur'an yóò Qur'an yóò gba ti ní ẹ̀dá lẹ́yìn tó kà bó tilẹ̀ kó kà ẹni tó wó ìtumọ̀ Al-Qur'an Qur'an yóò gba gbogbo ìròyìn burúkú yẹn yóò gba àdánù tó wọ́n wò pé the best ni pé bóòlù àti ẹgbàá Qur'an kú lọ́wọ́ wọn kò pọ́sibù kan máa wọlé olúkálukú kó yá gbé kóra ní jáde àwọn aṣọ ńlá ní ọ̀pọ̀sibù nǹkan lè ṣe náà ní kí wọ́n sì kó àdúzè pẹ̀lú ohun tí òní jẹ́ ká aráyè ka kóra ní mọ́ wọ́n sì kó àdúzè wọ́n dẹ̀ sì kó àdúzè lóòótọ́ pẹ̀lú ohun tí òní jẹ́ kí mùsùlùmí lójú ráyè ka ní mọ́ lẹ́yìn Ramadan sẹ́ńtà àwọn èèyàn bízì tí wọ́n ka ní tí Ramadan bá ti lọ àwọn èèyàn ka kóra ní mọ́ kó wájú kó lẹ́kọ̀ọ́ ká ó gbé fóònù dání pé kó kúránì ló ń kà kúránì wo oríṣiríṣi nǹkan ló ń wò lórí fóònù àsìkò tí ẹlòmíì fi ń wo ríìlì lórí Facebook lórí TikTok lórí kíní kan social media tó bá kò ní ìlú ìdákan náà dá mẹ́wàá àsìkò yẹn fún kúránì tó bá padà wà bọ́ọ̀rì sí a padà fi bọ́ọ̀lù lórí kíni torí pé ó ti ń sẹ́ndì àsìkò lórí àwọn nǹkan social media yẹn gan-an ó ti ń gbádùn ẹ̀ bí ṣètọ́n ti máa ń ṣe nìyẹn kúránì wa padà á di tó wà bọ́rìn sí mùsùlùmí láti ká ẹ̀lú wọ́n gbà lọ́wọ́ àti wọ́n gbà lọ́wọ́ wọ́n ti gbà lọ́wọ́ wa ó lè wà lórí ṣẹ́ẹ̀fù ó lè wà ní olé alẹ́ ní kọ́fíìsì kúránì tó pọ̀ àní lórí fóònù wa kì í ṣe application ẹ̀yọ̀kan lẹ́nu ní ní fún kúránì àmú like application yìí àtún download ẹ̀ mú like kúránì ilé àtún download ẹ̀ ṣùgbọ́n kò kà á kí láǹfààní àlùkùránì tó ní lórí fóònù tí ó kà á. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ọ̀nà káàkiri preserve alukur'an àti àwọn ẹ̀kọ́ tí ń bẹ́nu alukur'an àkọ́kọ́ òun ni híha táwọn tí wọ́n láǹfààní àti ha híha káàkiri preserve alukur'an ẹ̀kejì òun ni ká mú àwọn ẹ̀kọ́ tí ń bẹ́nu alukur'an kí á mú lò ọ̀nà àti preserve ẹ̀sìn wa nìyẹn òfin tí ń bẹ náà alukur'an akam shar'iyya tọ́lọ́n tó kalẹ̀ fún alukur'an kámúlò ọ̀nà àti pírísàvù alukur'an àti ẹ̀sìn wa ọ̀nà àti pírísàvù ẹ̀ ni. eléyìí ṣe pàtàkì lápá jùlọ fáwọn mùsùlùmí a gbọ́dọ̀ kó nílé nípa alukur'an ní kíkà kẹ́ mú lọ́ọ́ ṣe sọ àwọn afáà sọ fún wa wípé tábàǹkà alukur'an wọn ni ká máa fi ẹ̀mí bá ìtumọ̀ rẹ̀ lọ torí pé àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú iṣu wọn ní káàká yìí àwọn ẹ̀kọ́ yẹn pọ̀ jàǹtẹ̀ rẹ̀ tó àǹfààní kíkà rẹ̀ òun náà ní kéèyàn mú lò ẹni tó ha á àwọn tí wọ́n há Quran tó jẹ́ wípé tá a bá lọ síta ìyẹn tí wọ́n torí àhá Quran kì í ṣe tó fẹ́ mú ẹ̀kọ́ kankan lò torí competition ni ló fi há Quran torí competition competition ni ó máa wá lọ káàkiri ẹ̀kọ́ tí ń bẹ nínú tó há yẹn ó mú ẹ lé dún gan ṣùgbọ́n ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀ níbi lára rẹ̀ kò ló bó ṣe lè kọ́ mọ́ kò ló ọmọbìnrin kan ó há Kùránì lóòótọ́ ohun ẹ̀ dùn ó wà fẹ́ máa rí ẹni tí máa lọ kọ́mpítíṣàn káàkiri ni láti bí yóò kó lẹ́kọ̀ọ́ yóò lọ Kánò yóò lọ Kaduna yóò lọ sí kinní kan ó ṣe kọ́mpítíṣàn káàkiri àsìkò tí ó wà lọ́kọ̀ wá tó ẹni tó wá fẹ́ fẹ́ wá jẹ́ alágbọ̀yé ẹ̀sìn ìyẹn wá sọ fún un pé tó wá wá dá competition lè lọ káàkiri wá wá dá dúró báyìí ta eléyìí ò lẹ́tọ̀ọ́ ní ẹ̀sìn wà á máa display ààrẹ káàkiri wà á máa ṣe bá wà á máa ṣàwò eléyìí ò lẹ́tọ̀ọ́ yẹn fún lẹ́rìí ó ní ẹ òun ti gbọ́ òun ti gbọ́ bọ́ wọ́n ti ṣe ápùlù nìka ó ti gba competition mi lọ ìyẹn ni bó ń bá sọ̀rọ̀ bó bá sọ̀rọ̀ lóòótọ́ ní à níṣì tí mo bá sọ̀rọ̀ yẹn bọ́dà bá tún pè mí pé ah ó ti lọ sí Katsina <laughs> ó ti tún gba Katsina lọ <laughs> eléyìí ìtàn fi rọ ìtàn fi rèé nìyẹn kò rí ẹ̀kọ́ kankan múnú kúráyì tó hà kò kankan múnú ẹ̀rọ kankan múnú ẹ̀ tòun kàn ń ṣe yẹn káàkiri ni o wò pé a ah, kí láǹfààní pé mo kúráyì kà kí láǹfààní ẹ tí mo wá ní kàtàwọn èèyàn kí rí kan pariwo táwọn nǹkan fitna òun ni òun sí àwùjọ ọmọbìnrin kan wà lórí social media tó bá ti lọ yóò kámẹ́rà ni yóò máa yóò máa ṣe kíní ìgbà míì yóò wọ yẹn báyìí tó ń ka yẹn ó describe bí wàá ṣe wọ tó wọ yẹn ẹ mú ẹ̀kọ́ yẹn lò display lórí social media tó nǹkan yẹn ti fẹ́ dàbí bàtí pé kùránì yẹn kan dàbí ìwé lásán lọ́dọ̀ wa ntọ́lọ̀ nítorí ẹ̀ sọ kalẹ̀ gangan tó sọ náà kùránì nífàtò bá sọ̀rọ̀ yìí pé hudan lil mustaqim ìmọ̀nà ló jẹ́ fún àwọn olùpayà ọlọ́run ìyẹn gbọ́dọ̀ kàkó tara rẹ̀ mọ̀nà ni ìyẹn gbọ́dọ̀ kàkó tara rẹ̀ lékún níbẹ̀rù ọlọ́run ni ó ní ohun kan tá a máa sábà ń kẹ́ka kùránì ó ti pọ̀ lẹ́kọ̀ọ́ gan ní ìsẹ̀wọ́n pé ní sọ́wọ́sọ̀lù mùsàbàkọ̀ àwọn tó wá ń ṣe competition ohun yẹn ló máa ń sábà ń lò ohun àwọn èèyàn wa ní òkè ọ̀yà ni so ẹni tí wọ́n ló gbóhùn yẹn kalẹ̀ iṣẹ́ ohun gangan máa ń tóbi á ti bí tàbí ti bí kìíní kan kìíní kan ọkọ̀ yìí nísìn àtàwọn tọ́jẹjẹ́ iye rọ̀ súnfì paraku ni wọ́n súnfì paraku bẹ́ẹ̀ ni kùránì dúró lórí wọn la ilaha illallah kò sí àkídà kò sí àgbọ́yé kankan adẹ̀tọ́ yìí àkídà ń bẹnu alukur'an ìmánì ń bẹnu alukur'an àgbọ́lé ìtẹ̀lé ànágbéwà muhammad ń bẹnu alukur'an bóun làwọn ẹni yóò ti ṣàǹfààní nú ẹ̀ sufi tìjàníyà farakú òun ni ninety five percent wọn. so ma anzalna alayka alukur'an alitashqa illa tazkiratan liman yakhsha ọlọ́run ti sọ wípé àwọn tí wọ́n benefit nú ẹ̀ àwọn tán bá fi ìbẹ̀rù ọlọ́run kà á ni pẹ̀lú àníyàn pé mo fẹ́ jàǹfà nínú tí mo ń kà yẹn mo fẹ́ jàǹfà ní mo fẹ́ kó ẹ̀kọ́ nínú tí mo ń há yẹn àwọn náà ni ó ṣe láǹfààní láyé àtàlùkìyàmà abiyalọ́n subhanahu wa ta'ala kó dákun kó jẹ́ kí alukur'an ṣe àkàtì àhá kó ṣe wá láǹfààní láyé àtàlùkìyàmà wọ́n láṣà kúrò jù fún àti ọ̀sán wa ní ẹ̀sán rẹ̀ inṣàlá àbúrò sórí àyà ìtúbàjẹ́ tó tó ń bọ̀ àtẹ̀síwájú subhanahu wa ta'ala